كلا تافين سيحان لكني وراجون هنا ستر عبئية والأذكار شافاوى عبد الرزاق ابن عبد المحسن البدر ولو كبا أسرافا ليس يعني يلوبا كلا تنقوى نقع أدبوين كانوا أدواء اتسمت كالوبا ولو كبا أسرافا ليس يدادا ما في وايكي بتقلق ومن يتي نو في شيطان هي تقلق نبي أدواء bí àdúrà àtàwọn ẹ̀ka pé tàbí agbábá àti kọlọ́ọ̀ba àbí ibi ìzékèrè afẹ́mọ̀ ṣẹ̀mẹ́tì ọlọ́ọ̀ba ìfọ́pọ̀lọpọ̀ sọ̀mù náà ní ṣetán ti yọ sí wọn nù ọlọ́ọ̀ba àtàwọn àfáà ẹlẹ́sẹ̀ ni wọ́n á kó àwọn ẹ̀mẹ́tì ọlọ́ọ̀ba jọ èyí tí a máa tẹ ní gbogbo ògbà kẹ́rì pé ájẹ̀ jèrè àtàwọn kí a máa ń ta rẹ̀ bí káńkà lọ́wọ́ náà nípa ọkọ̀ sọ́lọ̀ kí ni jẹ́ ń tún mórí sọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ìwọ́lẹ̀ tó mú olólọ́ba àfáàní aláàlùmáfàtútù lánkàlọ́wọ́ aláàdúlàtò ní súnà aláàfàdùláhàd àwọn ẹ̀rẹ́ ti nù súnà nípa ọlá tí ń bẹ fúkú yẹn máa dúpẹ́ orí tọ́lọ̀ sí fún yẹn ọlọ́ọ̀ba sànú àjíyá dúpẹ́ orí ọlọ́ọ̀ba جاء عن سلمان الفارسي في 217 وجاء عن سلمان الفارسي رضي الله عنه أنه قال عمر سلمان الفارسي رضي الله عنه تبارك ان رجلا بسطلاء من الدنيا انتزع ما بي في يده اراكو ان كلون تلي اي فون ولون فلا اي بيان ولون أكبر لي اي كلور ولون اكبا ولا كلون فيه ولون كلور فجال يحمده يحمد الله اراكو ان كلون نوباني كلون نوباني ويثنى عليه ní ẹ̀yìn ọlọ́run ọba ọlọ́run fún lọ́lá ọlọ́run gba ọlá yẹn àwọn ẹ̀mọ́ ìdíkọ́ ọlọ́run ọba gbogbo wọn náà hátà alamtíkúnlá òfìrásùn ìlà báàríyà àti ọmọ tẹ́lẹ̀ gásùn kò sí náà àfẹ́ní ẹni nìkan àfíìr ẹ̀rí nìkan ló lùkù قال فجعل يحمد الله ويثنى عليه ما قل يكبوا لن تنكي لولا باتين ينوبا فسدل عليه آخر من الدنيا أنا كدي أنا فنا له أي كنت لا يفهم فجاء فقال لصاحب البارية ثم سقافوني لني ما يقي أرأيتك أنت على ما حمده الله موري أون كلو كلو كلو نقول أنا أوني كلو مجون بال أوني جماد بني كلو نقول أولي قال أحمد على ما لو أوتيت لي ما أوتي الخلق لم أوتيهم إياه كأ ملك الله با يقول لهم سيكون جاي كري توفن مبتو في بواي توفن بواي mi ò ní fún wọn ní nǹkan yẹn pààrọ̀ tọ́lọ̀ fún mi yẹn tí ìjọba náà bá sí tọ́lọ̀ bá fún gbogbo ayé mi ò ní fún wọn ní nǹkan yẹn pààrọ̀ tọ́lọ̀ ọmọ àzáka akíri ganá ni ara ẹ̀ tẹ́ka bá sọ̀rọ̀ ká ìrìnà tí mo rí yìí òyìnbó obìnrin náà yìí kí wọ́n ní kí n kí n mú wákàtí fún gbogbo ayé nígbà ìnígbà gbogbo ayé lórí lórí wọ́dí kọ́lẹ̀ lórí pé kí n kó gba ojú mi ara ayé tẹ́ka bìlìlì sanic aha mi rẹ̀ ní kí n fún gbogbo ayé lórí kí n kó aláhá lè ní fún wọn ayé tẹ́ka aláyẹ lẹ́yìn ní gbogbo ayé kí n fún méjèèjì lè ní fún wọn ayé wọ́n gbogbo ayé wọ́n kí n fún ọ ní ẹ̀tẹ̀ méjì ní fún ọ ẹ̀yà kò sí ní fún ọ lóòótọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ni torí tí wọ́n ti fún wa pọ̀ kò ló ń kà wọ fúbátà fi fadlu amdi ma wa ó fẹ́ sẹ́rù lẹ́nu ọlá ti bẹ fún سيدنا جابر رضي الله عنه عبد الله يقولون قول يرسي قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول الموضوع قبل ما زبايك أفضل ذكر لا إله إلا الله يقولوا لا جنو إذا نتكلم بقى يعني لا إله إلا كل سنة لغته أني وأفضل الدعاء الحمد لله يقولوا لا جنو الدعاء كما بلغة يعني الحمد لله بابا دعاء له جعل صلوات الله وسلامه عليه عمدا لله أفضل الدعاء الشلام صلى الله عليه وسلم في وعي بايكي يقولون وبا ونلو لا جنو الدعاء كي ما شيء ما الحمد إنما هو الثناء على المحمود مع الحب حبلي جادني كي يقولون وبايكي هنا لما هو الثناء أيين يلعبني ألا محمود رويد أنتو طلن سيكويا ما حبي فلو نسي لعبا قل عاذا سئل ابن عيينة رحمه الله عن عاذا الحديث فقيل له لفع المعبير الله أفاق ابن عيينة رحمه الله تابعيني نفع عديثه فقيل له فقلنا الحمد لله دعاه bóòlù jẹ́ pé ìdúfọ́lọ́ ọba àtẹ́jọ́ bóòlù jẹ́ pé àdúrà ní tààrà amma sami ti kọ́wùlù kùmáyà ibnu sulta da abdullahi ibn bilhan yarju na latin wọ́n gbọ́ ọ̀rọ̀ tí umayya ọmọ àbí sulta tó sọ fún abdullahi ọmọ jar'an tí kẹ́ gbàǹkalọ́wọ̀ rẹ̀ ó ni wọ́n sọ báyìí pé ó ń dáwàkà sí pé أأذكرك أأذكر حاجتي أم قد أفاني سيدي كما سبقات أن يعبوت التمي أأذكر حاجتي أم قد أفاني سيدي كما بري بقات أم قد أفاني أم قد أفاني أبوت التمي وتتمي وتتمي بقات أمي تلون حياؤك إن سميتك حياء أنت تجور تمام تجور pé mo ń gbọ́ ohun ìtìjú láàrẹ lórí tí mo gbọ́ ààrẹ lórí ìtìjú ni ìdá asìnà àlẹ́kẹ̀lú mọ́rọ̀ ìyàwó mọ̀ ní kí ẹrú kọ bá ṣe ọkọ̀ fún kò sí lọ́rọ̀ sí ni. ọlọ́wọ́ fún yín sọ̀rọ̀ wọ́n yẹn láàrín àwọn tó ti tẹ́lá sí yín náà kí àwọn ìlọ ìdá asìnà àlẹ́kẹ̀lú mọ́rọ̀ ìyàwó mọ̀ ní kẹ́rẹ́ èèyàn kan láti orí orí fún ẹ nígbà kó ní ẹ fún ọjọ́ kan péré kàfá ọmọ tààrọ́dọ̀ òsànà tí ó mú lẹ́yìn padà ó sì fún ó tù nígbà tó ní ní ẹ kàríìmù ni ọlọ́lá ni ẹ ti máa tọrẹ kàríìmù láàrín yẹ́rọ òsàbà kò tíjì láàárọ̀ àárọ̀ tíjì عن الخلق نبقى ودادا خلق جميل نبقى ودادا توي وعي ولا مساء عارو لا وعي bí o bá ní àìsàn ó láàárọ̀ àárọ̀ láàárọ̀ àyín àbálẹ́ ni kò sígbà náà ìṣẹ́ǹdì jẹ́ lọ́nà láti dáadáa fún ọmọ ní fàáàdà makalókùn ìkúfà àna makalókùn ìbìsànà àlè ọ̀dẹ́ ènìyàn tó yìí فكيف بالخالق سبحانه وتعالى ابو على لوبا ليس لي يرى نبي محمد صلى الله عليه وسلم من باتي ان باو يسو نعرفا اني خير الدعاء دعاء العرفة وعير ما اقول النبيون من قبلي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ni ìtọ́jà nínú àdúrà náà ni àdúrà tí ìbàkì lára fa kìí tọ́lọ́lájù nínú ìtumọ̀ wí àtàwọn níbi ọ̀n tó síwájú mi náà ni la ilallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd huwa ala kulli shay'in qadir abdullahi bin umar abdullahi bin abbas radiyallahu anhu àwọn yọ̀ǹkà wọn á súnmọ́ nàbí wọn á súnmọ́ nàbí kí ni kan wọn fi súnmọ́ nàbí pé fẹ́ gùn kàmí wí abdullahi bin abbas wọn wọ tàbí ní tura ọ̀tà àràfá àwọn arí kò rí nǹkan méjì pé la ilaha wahdahu la sharika lahu lahu al-mulku lahu al-hamdu huwa ya rasulullah bọ́ọ̀lù ní ayélu duwa ọdọ àwọn àràfá gbogbo wa gbogbo àgbàdo àràfá ọmọ tàbí àràfá ó ní kí ni àdúrà náà lè dùn òjò olówó ayé gan olówó ayé tó bá dún wájú rẹ̀ tóǹkì tóǹkì tóǹkì kí ni ó ti fún wọ́n tó ń bèèrè ọlọ́ọ̀bá tó mọ bùkátà rẹ̀ gan ju wọ́gbìn lọ ọmọ nǹkan tó ọwá máa yin ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní fún wa ó wá pé zikir gan ọ ibada zikir zikir tá a ṣe yìí ibada ni ó di wa ọlọ́mọdé àjẹgẹ gbọmọdé àjẹgẹ wà náà tó zikir àwọn bíi lẹ́kìtì kan àfáà yẹn wá mú amadu na ambaliwa rahimahullah ọ̀rọ̀ yẹn ìkáyà ni àmọ́ ó ní imam muhammad bin ambal káwùlọ sí ìjọkan tó bá wá débi fúlọ rẹ̀ wọ́n alùmọ́yá sí ìgbìyàn fẹ́sùn bẹ̀ àwọn kọmitì máa gbá lè kú máa sí wọ́n kú sí ìgbàlá ń dẹ̀ máa sí kú tuntun wọ́n yára o kó kùn ní ọba máa sí ìmú bí kàkàrà àwọn tó wọ́n ṣe bíkìrì ní bírèdì wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ máa sí ètò ọ̀kan ní gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yẹn lẹ́yìn ti sú wọn ọ̀dá ìmọ̀ Muhammad bin Hanbal ma ọ̀dọ̀ tó kàlejò nílùú yẹn ní bíkà bíkà wọn ni wọn kọ́ ọ̀bọ̀ tí ọba mọ̀ láti sunú bíkà pẹ̀lú òun ṣe alẹ́ tó wọn wọ́n lè sùn lẹ́gbẹ̀ẹ́ kan mú bíkà wọn yìí fún bàlá yìí ah wọn wà tó ní kankan tó wọn ṣe ló bá sùn ọwọ́ gbọ́ sí bíkà bí kára máa gbé ẹni tí ń bíkì bẹ́ẹ̀rì ó wá sábò sí subhanallah alhamdulillah ọláìlọ́lá gbogbo bí ti mí ti fúláwà yẹn wọ́n wá ṣe imam ahmadu náà ń bá lè mẹ́gbẹ́ bí kì í máa lọ bí káyọ̀ rẹ̀ mẹ́rin agbára tó bá ìgbàgbà tó ti fúláwà tó ń rí mí sí búrẹ́dì rẹ̀ ó sàn ṣe ṣe kẹrin president níbi tí mo ti máa ṣe nù wọ́n á ní àǹfààní wò ló wá rí bẹ̀ àǹfààní wò ló ń rí bí ní àǹfààní tó ń rí bẹ̀ ni pé kò sí nǹkan tó ń bèèrè lọ́wọ́ náà ọba àti náà fún kò sí nǹkan tó ń tọrọ lọ́wọ́ náà ọba àti náà fún kìí kàkéré lòun tọrọ lọ́wọ́ lọ́wọ́ àti náà ti fún òun náà ti imáàmù àsìkò ayé imáàmù Ahmad bin Hanbal mo fẹ́ rí kún òtún fún òun sí ìrìlì bá gbọ́n pé ah, ọlọ́run gbàdúrà rẹ̀ ìmáàmù yẹn ọlọ́run wá lékún mọ́tíláṣí ọlọ́run lékún ní àárọ̀ máa sí ọlọ́run wá lé wánú bíkì rẹ̀ ọ̀nà níwọ̀n àjò rẹ̀ ó di yẹwà ilé ìfi yẹwà pé ìrántí ọlọ́run ọba tó wà níbi Yunus ààrẹ ìsọ̀tò sẹlẹ̀ tó wà nínú ẹja tó kú subhanaka la ilaha illa anta subhanaka inni lọ́n tí èyí bá a ti kọ́ wà nínú àwọn tó máa dúpẹ́ fún wa tó máa ń sẹ́kọ̀ọ́ máa wà ní inú ẹja rẹ̀ wà máa dúpẹ́ kẹmọ́ lọ tuntun àmọ́ lọ́wọ́ ni ọlá ìpé máa sì rántí wa ní máa sì subhanahu musabbihin wọ́n ti máa sì subhanallah alhamdulillah wàlá ìlàlá ọjọ́ pàtàkì àfi ní kejì àyẹn wá pọ̀ sílẹ̀ ó di wa kó kéjì kọ́jú kó mọ́ wa là àfẹ́ jẹun ní ìrántí ọlọ́ọ̀bà àfẹ́ wọlé ní ìrántí ọlọ́ọ̀bà àgbẹ̀ wọ́n lè yìí bídà ni máa pariwo sí zikiri lọ́lọ́wọ́ bá ní wọ́n kúrò bẹ́ẹ̀ kàfi ni fi nafsi máa rántí lọ́wọ́ bá jẹ́ jẹ́ ní ọkàn rẹ̀ lọ́wọ́ wọ́n dúnà jáha mi lọ́wọ́ kàwé lọ́wọ́ nínú zikiri rẹ̀ lọ́wọ́ mẹ́ta ló sọ́kè o máa ti lé mẹ́kọ̀ọ́ láwọn ènìyàn wa máa kúrò ayé bàtí kẹ́sì zikiri akọ mọ̀ bí inú la ilaha illallah malikọ akọ mọ̀ àwọn sàábí àti ìsìlámi jẹ́ bá ń gòkè wà wà lórí ìjáwò bá ń gòkè máa ti Allahu akbar Allahu akbar tí wọ́n sọ́kọ̀ lọ́wọ́ sí subhanallah subhanallah alhamdulillah Allahu akbar níbi ni àyà ayúwa náà àrùbáwà láàrín fún fìkọ́ ayé yẹn fara balẹ̀ ọlọ́run tẹ́ ń kí kí sódì mi ó nílé yẹn máa kí gbé má lẹ́yìn náà kì tó jìnà sí ni pé á ah, wọ́n jìnà láti ń pè ó súnmọ́ ọlọ́run fún ẹjú bàlá ó di eyín ó sọ fún wọn ní gbọ́ ìdákù mọ̀ bí inú ilá ilẹ̀lá mẹ́lẹ́kù ẹ̀kọ́ mọ̀ bí inú ó di ìwà ọlọ́run kò sàánù wáyé náà ha kó máa ṣe gbogbo gbogbo sí àrítì mi ọdún sí àrítì ọlọ́run ọmọ ẹlẹ́sìn kejì àwọn ọmọlẹ́kẹ̀ ẹ̀sìnkú méjì lẹ́yìn ìtàní kọ́lọ̀ ọba ń fẹ́ kàkàríwó ọlọ́ọ̀gá ní ẹ̀sìn mẹ́kì mi jẹ́ẹ́jẹ́ ẹ̀mẹ́ pariwo ọlọ́ọ̀dún ni wọ́n dún náà já ẹ̀wọ̀ bí náà wí ní ìkúrọ̀ bá kàkì nẹ́fìk gbàdàrú àlùwọ̀kẹ́ ìfàtàbí wọ́n dún náà já mi náà kàw ọmọ ẹ̀ títí ó ní ẹ̀kọ́lọ̀ ọba nínú ọkàn yín jẹ́ẹ́jẹ́ nù ẹni jẹ́rẹ́ bẹ̀ àti sáyà ó wá ní àdéhẹ́ má pariwo sẹ́ẹ̀ láti Quran ẹ̀yìn àkè láti sọ pé ọlọ́ọ̀bù ọ̀fẹ́ ti fi tuntun ni àmọ́ sí ìwọ́n máa pariwo náà ni wọ́n sọ ní ìwọ̀n oní ojú ọmọ sọ̀rọ̀ anábì kọ́kọ́ mọ́ ní náà ẹ̀ ìlà ẹ̀ wọ́n tún wá bu ní kí wọ́n máa sọ ọ̀rọ̀ kan tó ké ọ̀rọ̀ ọba mi ọba sọ̀búrù ni sallallahu alaihi wasallam sai yàwó nù síbi òkú àti sallallahu alaihi wasallam síbi òkú àbí mi yàwó àti àdìkọ́lọ́n ọlọ́ọ̀bá mọ́ sọ̀wánú ọlọ́ọ̀bá wánú wọlé àtàlùkà bí àfẹ́ yóò tẹ́wàá ní ọlọ́ọ̀bá kan náà mi wá bá wọn, ilé ìdí ẹ̀mí ẹ̀wọ̀ Hmm, má tẹ̀sí lè yìí. eléyìí ni tí wọ́n yà pé ọyàn ọ̀sẹ̀ dédé àwọn èèyàn máa wí bí tí bàbá wọ jà ní ìlú yíwọ́ yóò mi ti pé wọ́n la hajj lọ́dún láyà mọ̀ sí ilé ìlú ọ̀ka yìí tí bàbá wí tí bàbá wọjà èèyàn gbọ́dọ̀ dá one million one million reward wọ́n lè pa àti ẹ̀yẹ one million wọ́n lè gbé kó lè one million coin ó di ẹni lẹ́sẹ̀ zero ó di ẹ̀yà fa mọtímọtí yẹn dà àkàfà ọ̀sẹ̀yìn wọ́n ti wá ní ọ̀rọ̀ yìí kúrò ní àmì ìrùbẹ̀ sí ní mọtímọtí yẹn ní mi bá ẹjọ́ lọ primary school tó ń pèlè ní mọtímọtí yẹn ó di ẹyin oúnjẹ ní mọtímọtí yẹn lọ. wọ́n náà wà kó sànù wa ẹ̀rọ ìwé lọ́jà rè náà يؤيد هذا المعنى قول الله تعالى انتم مروا الى náà ni gbọ́dọ̀ ọlọ́wọ́ bá tó tó báyìí pé wa akhiru da'wahum ani alhamdulillahi rabbil alamin ìparí àdúrà wọn ní gbogbo ògbà náà ni pé ọ̀fẹ́ ni fọ́nà ọba gbogbo ẹ̀dá ìjára àdúró àdúrà ó bí wáyé pé ìdúró fọ́nà ọba àdúrà ni wọ́n máa ń fàbí wáyé pé gbogbo ìbádà táyì ṣe gbogbo èèyàn tàrá yìí a ní àníkínú àjẹ́nà mọ́kọ́lọ́bá ayọ̀ zaka kò sí pé ayọ̀ zaka nínú àjẹ́nà alọ̀ ha nìyí àmọ́ ọkọ̀ fọlọ̀ ọba ìdúkọ̀ fọlọ̀ ọba nínú àjẹ́nà àmọ́ ìdúkọ̀ fọlọ̀ ọba lẹ́nu. wàhálà dàwa ahùn alhamdulilayi rabbil alamin náà ti fọlọ́ ma bí nínú ọlọ́ba. قال ابن قيم رحمه الله الفتاوى ابن قيم رحمه الله ذلك الدعاء يراد به الدعاء مسألة ودعاء والعبادة يعني الدعاء مجنون dáwà lórí pé àdúrà tá a fi ń tọrọ nǹkan àti àdúrà tá a fi ń sin náà bá wal musni ala rabbihi bihamdihi wa alahi da'in lahu bi itibari bi tabarin ẹgbẹ́ ìyẹn ọlọ́ọ̀bá rẹ̀ olùdókòwò pẹ̀lú ọlá ọlọ́ọ̀ sí fún da'in lahu bi itibarin in ti gbogbo ojúkọ̀ọ́ méjì ni ẹ̀yìn náà ó tọ́lẹ̀bù mínú aláàkọ́ ìwà nǹkan lọ́ọ̀bá tọ́lẹ̀bù lahu ìwọ́lọ́ọ̀bá ولو بقى فماري فهو الداعي إلى حقيقة إليه قالوا لكم في تشديدي تدلوا قال الله تعالى هو الحي لا إله إلا هو ولو بلو بالاي ويقول وصلوا مين تقبلوا تتفقوني كنسو فدعوه مخلصين لا الدين كما يقولوا بخلوني كنسو قالوا وكذا ما قالوا لفي الحمد لله رب العالمين وقد فرض ابو بويدا مما ورد في سبل الحمد واذا من ثوابه عند الله ما ثبت في صحيح مسلم ان تو تاريخ nípa ọlá tí jẹ fún ìfọ́lọ́ọ̀ba àti gbígbàgbọ́n ẹ̀sán ìfọ́lọ́ọ̀ba náà tó fẹsẹ̀ lẹ́nu buhari inú imam muslim abi malik al-ashari radiyallahu anhu tó bàbá malik al-ashari tó bá yìí pé قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان ما تقدرين دادي إيمان. دادي إيمان اسمجي إيمان اسمتو مسمي روف أنا بدي يا صاحبي كان جوكا كي نوبالي يسوي كان كما يكون كل ما عندي كما يكون اه كل ما سبايني وقال صاحبي يقول لي وقت بكو كنت سانجي tí wọ́n lè tún rẹ̀ sí mú rí àti mú gbàgbà tó fún tó bá padà níbi dáa ha ha wọn ò kọ yá yìí báyìí bí kí ẹ máa yọ síwájú ṣe ìtọ́ni lọ kí ẹ yọ síwájú ṣe ìtọ́ni ó yẹ wa kí ẹ rọ mùsùlùmí ẹ rọ lágbé à mùsùlùmí lèmi àmì ọ ara o bí ti fẹ́ ọ̀kan náà ló nínú aṣọ ní ma ó di wa ọmọ imani imani kọ́ni imani kọ́ni mùsùlùmí yọ ìwọ̀n ọ̀bùn ó di wa ọlọ́mọdé àfúrẹ́yọ̀ الطهور ستر الإيمان قيمته إداد إيمان والحمد لله تملأ الميزان يقولون وبا يقوم سما شريا وسبحان الله والحمد لله تملاني أو تملأ ما بين السماوات والأرض بيني ما فلان وبا ما وبا بيد ما كن شريني يقوم طوى النور سمات الله النور نتعن كي ملني láti kí wọn ṣùgbọ́n ìtàdíwà ní ìmọ̀lẹ̀ báyìí kó mọ́ gbọ́dọ̀ náà kó lára wa láti fún ayé pé ìmọ̀lẹ̀ òkùnkùn ní máa sáfún ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìṣàkó kòkò wọ́n rò pé ìmọ̀lẹ̀ bí òkùnkùn parada ní àjọ ẹ̀kọ́ ni kí wọn ẹ̀rí ọ̀rọ̀ ni wọ́sọ́bùrù bíyà ìṣesúrù oyeni wal qur'an hujjatun laka aw alayk qur'an yó máa jẹ́rìí fún àbí kó máa jẹ́rìí against rẹ̀ en tó bá lò yó máa jẹ́rìí fún tó bá lò yó máa jẹ́rìí against bi bo ka kullu nas kullu nas yaqdu ba dila ro ba gbal ko di ba ya wọ́n yé ba di ko lo do ba'u nafsa tó bá jí láàárọ̀ tó gbogbo ní máa ń ṣe níwájú ọlọ́ọ̀bà ni eléyìí mo ti kọ́ ọ̀la ẹ̀mí àkọlọ̀ ṣètọ́ nínú náà àwọn ọmọ òbí gbogbo bí ti ṣe tọ́lá ọ̀fẹ́ ni màlága lọ lè mú màlága kankan bẹ́ẹ̀ razalik kára wọlé bá yàrá bẹ́ẹ̀ razalik rẹ̀ ni àtúmọ̀ ó máa mú ó máa mú lára kùkù wọn àwọn tí wọ́n ń كان شد وموته من فين خذي فأخبر رسول الله في هذا العزيز من عن إذا من قبل الحج النبي صلى الله عليه وسلم سبع يفواني قاتلته بيولات بيسوي بكتوبة وعظيم الثواب في بيولات بيفون اسناري وأنه يملأ الميزان اكي اما كون نوسما قد قيل إن مراد بملئه بملئه ọlọ́run gbàgbé tàbí àríkọ̀ tí ó kún ara mizan ayé laukana jẹ́sàdù laukana hamdu jẹ́sàdàn tí ó pé ara ni ọpẹ́ ni àmàlà á mizan kò wákùn gbogbo yóò sùn ni wọlé sàbí sàdí kìrìtì kàbí òdì lọ́wọ́ ni bẹ́ẹ̀ iná lá azawajalla masul ahmal bani adama akwọ́n suwaran yomal kiyama ọlọ́run bá sọ àwọn iṣẹ́ ọmọ ènìyàn àtàwọn ọ̀rọ̀ rẹ̀ yóò sọ di àwòrán yóò mìíràn kẹma yóò zánà àti ìkàwọn àwọn nígbà pàtó ومن ذلك قوله سبحانه قوله صلى الله عليه وسلم يقول كما في صحيحين بدو عن بوهان المسلم كلمتان حبيبتان الى الرحمن اما قولوا مني كم ده الله بعد اوكي اي نفس تمام قولوا نعم ثقلتان في الميزان يجي يتكلم لوريسون خفيفتان على اللسان ليه كفير ليها كسبوي سبحان الله وبحمده سبحان الله العظيم من فنوبة أكيو كل فنوبة من فنوبة تتبي جلو من جالي ما فنوبة لبوبوبة الحمد لله شان عظيم فالحمد شان الحمد عظيم ما تقولوا على ما تتبي ثواب الجزيل كان رقبه ترتب عليه من العجر والصواب ما لا يعلمه إلى الله أما اسمه أسلا لا تولوري كنت ما تعفلون وعاله هم الحريون يوم القيامة أما تمام دكتور بقى أما نولى حريون أما حرارة أما تولى وكل قيرول ولا كل يانا بأعلى مقام مقام مات لا ما يتنقل له أما كتنقل له وارفع رتبة وعلى منازل أما يفود وصله قد لو الله ومتتباب لكم ولبا إن الله جل عز وجل يحب المحامد الله سبحانه وتعالى كن فيكي ما دكف ما دكفه ما دكفه يحب من عبده أن يثنى عليه بما سكروا من يوم يرجى عن عبده أن يأكل أكلة نحمده عليها اللهم نيسا تتجو الحمد لله الذي أطعمني عاد بي من غير وفني حول مني ولا قوة بي ورزقني من كل حول مني ولا قوة ويشرب شربة فيحمده عليه عليها أم كان تكرم يؤدي هو تبارك وتعالى المان أنا أبدا أنه منان وقد ما سوي فيها على عليهم تسبون بنعمة كلها نعمة كلها درارة تفضل عليهم بالحمد كما صلافوا كلها وهو يبذل نعمه بعباده قبل ما يقفره ما, ما فعلونا ويروي يكتب منهم سنة عليهم فكما ذكرها وذكرها كما سنة علاء الكفر الحمد لله والحمد عليها كل ما دخلوا ليه ويرجع من أم بذلك شكرا عليه عليها أولا ينفسي ما قالوا يسيمسي لوبا نكتبون دكلا لوبا وموريس بأي وإن كان ذلك كله من فضله عليهم كبيري أنه لا تلون سفاهم ويروني هو غير موتاج إلى شكرهم ولو بكاكا وكاكا وكاكا وموريوان ولكنه يحب ذلك من عباده حمون فيري أدونا ويروري حيث كان الصلاة والعبد وصلاؤه وكماله فيه كمي دا دومينيا أترير يومينيا أتاتيت يومينيا أول بكي من طوبة فلله الحمد على نعمائه أتلو الله بلولي من جلو رسل تزكوا ولا الشكر على وفير فضله أتلو الله بلولي أن لا تقوى وفي الكثير فضله الجزيل أطلعي أتعوى أوري أبو تفوى تونية حمدا كثيرا طيبا مباركا فيه كما باركا كما يحب ربنا ويرضى أقول تقوى ثم طلني أقول يا جدتا أنا سنفسي أنا بارا سنفسي يا نسي لين كاري أقول ما فاتي تو أنا بس أقول ما فاتي ترين بامي أقول بلي والباني سلايا له ọlọ́run yálè máa lò ó sànú ọlọ́run bá ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah náà assalamu alaikum salam ní bèrè malam Suleiman ní àsìkò wọ́n ní ẹ̀rẹ́ òfin ní àwọn condition tí ẹ lè fi ṣe tayamam àwọn condition tí ẹ fi ṣe tayamam kò díẹ̀ aláàkọ́ kọ́ńtíṣàn àkọ́ sí ìbárò mi àsìkò wọn sì kò jámọ́ yẹn lọ èyí sì kò jámọ́ láti sùn ẹlẹ́ẹ̀kejì tí yẹn bá ń ṣe àárẹ̀ tí yẹn bá ń ṣe àárẹ̀ tí kò lè lómi ẹlẹ́ẹ̀kẹta tí yẹn bá lè lómi tútù lómi tútù wà nílẹ̀ tí yẹn ti gbé kàrán tán tí yẹn ti gbà gbé kàrán tán ọjọ́ òṣùlọ láti ju èèyàn báyàwó ẹ̀rọ súnmọ́ ìyàwó ẹ̀ lóru wọ́n rò pé ní kòmù náà ní kòmù náà wọ́n wá ojú láàárọ̀ ojú ti pa ìdú tó fẹ́ fi dáná àbúrò ẹ̀kọ́ rárá jì ní gbogbo ebèrè ní orí ìjọ pàmpáwọn ìsámi ìsámi ìrìnbáwọn ojú kásàrà ìgbà wọn ìpínlẹ̀ wọn àdìgbò tó àwọn èèyàn ti bọ̀ dáadáa ní àwọn ìlọjà rẹ̀ ó di ẹwà èèyàn á rí pé kápúlọ̀gù omi ní pàtìmọ́lá lọ

naam kí wọ́n fẹ́ra wọn kí wọ́n tíra láti ṣàlàyé bíbá ẹni ọkùnrin àti obìnrin tí wọ́n fúnra wọn lóyún ọkùnrin fúnbìnrin lóyún wọ́n wá so ìjì lórí oyún yẹn wọ́n ti wá gbé pẹ̀lú ara wọn fún bí ọdún mélòó kan ara wọn ti bí ọmọ bíi mẹ́ta ẹnìkan wá sọ fún wọn wípé ìdí tí wọ́n so lórí oyún àkọ́kọ́ yẹn kí hmm. ìdí yẹn ò so hmm. wípé so wọ́n gbọ́dọ̀ tún yìgì so ni hmm. ìdí táwọn á ń ń sinmi pé kí ni ṣẹ̀ríà sọ lórí àwọn ọmọ tí wọ́n ti bí yẹn. ọlọ́run bọ́ foríjì wọn aláàkọ àwọn tó ń so igi fún aláàkọ ìtọ́gbọ́n màá lẹ́kún sọ̀lá ìfún ẹ̀ta ah, ṣẹlẹ̀ ní kẹ́ ẹ ṣe ìjà kíyàwó rẹ̀ ṣe ìjà kàtí so ìkọ́kọ́ ikú má fi kan ní ọ̀nkùn ní ìtura kó má ní ọkùnrin kàbí ṣe tó pé anabi sallallahu alaihi wasallam ó fi wáyé pé inú àdìsí máa bùkárí bá àdìsí wáyé kékeré alwaladu litirash ọmọ yẹn kìí tọmọkùnrin yẹn ni nípa ọmọ yẹn kìí tọmọkùnrin yẹn ni alwaladu litirash ẹni tá a tẹ́lẹ̀ obìnrin yẹn wọlé àásìrì hajar ọkùnrin yẹn òkúlẹ̀ ẹ̀kú sọ́nkẹ̀ nípa ìfọ́nà ìdí pé àyè màkà náà ti ṣe kó bẹ́lẹ̀ wọn bá kọ́rọ̀ ń fojú wọn kí wọ́n máa fáwọn yẹn wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọdé ó di ọkùnrin yẹn ó ti nínú biologically àwọn olólùmọ̀ yẹn ó di wà àmọ́ islamically kìí sọ̀rọ̀ lọ́mọ yẹn tó kọ́ bẹ́lọ́ ọba kó fọ́wọ́n tó dìyàn pé àwọn tàbí ni àìmọ̀kánni ìgbà mí environment máa mú yẹn tàbí ṣe gan-an ṣáyé pé àwọn èèyàn kákún wọn lè sàrẹ́ báwọn yẹn ó di ara àwọn àfáà gan-an a lọ́wọ́ wáyé pé àwọn bọ́ra àzáyà ní ìṣòyè kankan záyà ní òní wọ́n fẹ́ kí wọ́n pàṣẹ kàkà láti Kaduna wọ́n ní nígbà tí wọ́n ní kí ìyàwó dìde dúró wọ́n ti lùdú lórí àga ikùn ẹ̀dì gan ti yọ. wọ́n ní a ah, jama ẹ̀rí ìyàwó tọ́lá sórí igi ẹ̀ nípa ọgbẹ́ bímọ yìí láàrin ọdún mẹ́bí ẹ̀ náà ló bímọ. kíkà sórí igi ẹ̀ sọ náà ni níbẹ̀ ìjẹ̀rí ẹ̀ máa sọ wá sọ náà ni inna Allah gafuru rahimu ó dé bọ́dá yìí ni ọlọ́run ẹ̀gá rẹ̀ ni ọlọ́run ọba kó sànù wa ọlọ́ọ̀bá kó ó di eyín àbá mi tó ọlọ́ọ̀bá kó sọ àná mi ọlọ́ọ̀ fún ìjìnlẹ̀ àmọ́ kó tó kó kó sọ ọlọ́ọ̀bá lọ́wọ́ àtọ́kọ àtìyàwó ó dẹ̀ tún igi ẹ̀fí ó di eyín wallahu ta'ala alam náà. wọ́n ní kọ́lọ́ọ̀n bá wa sàlékún ìmọ̀ yín kú sí ìgbàlódé ibùgbé yín pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam. àmì o àmì àtàwọn náà àti gbogbo wa náà. wa alaikum salaam àwọn àfáàkà máa ń sọ pé wọ́n tán ìgbàlẹ́ wọ́n bí kò tó ìyẹn pé tó bá tó tó bá tó tó ìyẹn tó lẹ́yìn rẹ̀ lóòrùn. ara ilé ìwọ̀n wọ́n pọ̀ ní pé àwọn ọmọ tí wọ́n bí kò tó ìyẹn tó bá gbà fà ńlá tó bá di mẹ́mù ní kìnnà ara o àdìsí rọ ni wọ́n lè tí wọ́n sọ pé ẹgbẹ́ sọ pé lè dùbà ń lọ nbẹ̀ bí ìwọ̀n sọ ni pé ọmọ tí wọ́n bí lọ́nà àzìnà kò ní wà àzìnà lórí ọmọ kejì ọmọ tó nà bá bí ọmọ tó nà bá bí ọmọ tó nà bá bí ọmọ tó nà bá bí ọmọ tó nà bá bí قال زواج ولا تزير وازرة أخرى ولا تزير وازرة أخرى اللي كان لسه قالوا تته بس يعني كل كمرة ما أودي والله تعالى على نعم Ọbámu. Ọbámu. Ọbámu. Gbogbo nǹkan náà ṣe yẹn. Ó dá àdúrà gan-an ayípariwo. Ọlọ́run sọ́nu Súpà Araf, Aya 55 pé kí ni? ودعوا ربكم إليه تعالى تعالى ذكر الله صح واذكر ربك بيني ودعوا ربك تدروا وخفية إن الله لا يحب المغتبين الله ni ẹmọ pọ̀lọ́wọ́ báyìí ló jẹ́rẹ́ bẹ̀rẹ̀ àti ní jẹ́jẹ́ pàmọ́ mọ́ sọ fún pé àwọn bá jọun àwọn afá jọun ọlọ́ọ̀kú bá tán lẹ́tà rẹ̀ wọ́n máa sọ̀rọ̀ kẹta òyìnbó yìí máa ó bẹ́ yìí sí ẹ̀sìn fáìn ẹ̀sìn tó bẹ́ yìí sí nàdá a máa sọ yẹn ni pé àdúrà ni àdúrà tí wọ́n máa sàdúrà kàbíyèsí wà ló bẹ̀rẹ̀ ní mẹ́gbọ̀ kàbíyèsí wọ́n sàdúrà bàbá rẹ̀ fún ní mẹ́gbọ̀ wọ́n kàkọ́ mọ̀ sọ̀tọ̀ àdúrà ni ó yẹ kó gbèrà sọ̀rọ̀ ó ní àbálòdì aliwo ọlọ́nkọ́ bọ́ọ̀ àbálòdì kí ariwo níbi kan kọ́ mọ̀dínà kí a ń parí ohun ariwo lè yẹn fẹ́ gbé rísí kalẹ̀ fẹ́ gbé àtìkà nàìjíríà yìí tí ó pàdánù ìfẹ́ bí ọgbọ̀n ní mọ̀dínà tí ó bí bọ́ tí wọ́n yẹn ni ọgbọ́n tí ariwo yẹn ni. èyí wà á fún fún ọmọ yóò wà àkẹsì àtọwọ́ ó fi oṣù tó máa ń gbé. ọmọ ọjọ́ kan. bẹ́ẹ̀ni obìnrin náà ọlọ́ba kó sàlùwà ni anabi sọ̀sẹ́lẹ̀ ó ní ẹ̀sìtàrádùn ní ibi tọ́wà àwọn mẹ̀lẹ́gà kan bẹ special ọlọ́ ní àwọn ń torí àkàlátù mi kò sí bí táwà láti sọ̀rọ̀ mi tó ní wá gbé wá bá yín tí mo wà tó ní wá gbé wá bá mi àwọn sàbẹ̀ ní bóòlù ṣe gbọ́ tó ti jẹrà ní ara ọlọ́run sílẹ̀ ò fáwọn sọ́nà láti jà ara ànábì ọlọ́ọ̀bà ó ti yẹ wa eléyìí mú àwọn ará ìran àwọn kàtà ní àkànyàkan bẹ́ẹ̀ bí wó kọ́ níbi káwọn gbé lọ sí ìran ẹgbẹ́ nínú àwọn tí wọ́n máa jowúru sàwúrí jù láyé àwọn ará Iran ìwọ ẹgbẹ́ mọ́kà àbí mẹ́dínà yẹn ọ̀dọ̀ àwọn lọ́wọ́ ni. ọ̀sọ̀ níbí àná ni òkà àrùn ìgbọ́jà ní ẹ̀sẹ̀ sọ́ra pé ẹ̀lẹ́kà dìdúró ti tẹ́lẹ̀ àdílé ẹ̀kọ́. àwọn akánú wọn ni tẹ́ẹ̀tì ìgbà ni wọn wọ́n ni àwọn méjì báwo ọ̀nà tí ṣí àpèsí ọlọ́run ọmọ yẹ̀rì àwọn ará áfíríkà àwọn ará wà áfíríkà wà nù wọn wọ́n tọrọ gbọ́n ẹ̀ àwọn kan ṣe ìdàníyà àwọn ni wọ́n fẹ́ súnmọ́ alìsúnmọ́ ju wọ́n olùdífẹ̀sì pé àwọn gbà gbogbo àwọn àtàbí ẹ̀ gbọ́ àwọn gbà pé ẹ̀dà olùdífẹ̀sì pé àwọn gbà pé àlejò gbogbo àwọn yòókù lọ àwọn gbogbo nǹkan yá alìsúnmọ́ ti làwọn náà ti ó di wa àwọn ìdàníyà bí ìdàníyà ẹ̀ àwọn ìbú tàbí olùdífẹ̀sì pé àwọn gbà pé sẹ́dínà alì ju gbogbo àwọn tàbí ìrìkù lọ tó ń jẹ́ sí àná mi ó di ọlọ́mọ sọ wa nù ọlọ́ba. nípa ìdílé ìfẹ́mọ̀ ìdílé ọ̀rọ̀ sí ilé ẹ̀kọ́ làwọn ìyá ọmọ wa tó bá dé wọn ìdílé ìfẹ́ wọn ní kí yíyá kò ní bá tó ń dáhùn lábẹ́ kí ìlú ilé àwọn ìbá wọ ìdálọ́ wọn bá mọ̀ sí ń fáwọn ní ìgbà kò tẹ̀lé lọ bí àbúrò ìta ń tẹ̀ náà ní ojú ọmọ ọmọ àtàwọn ọmọ àwọn náà ní oṣù tẹ̀wọ̀n ọmọ náà ní kí lọ́ọ̀dẹ̀ ó tún bẹ̀rẹ̀ náà. kí ló ń bá ṣe nù ẹ̀rọ ní oṣù tí wọ́n ní hújà lóhùn ní hújà àwọn ọmọ bíi six hundred táwọn ọmọ àṣàbà lábẹ́ ẹ̀ rẹ̀ sí provisions fún wa ní ìlọ́gbẹ́jọ́ mọ́ ẹ̀yìn bá ti ti kírun tán fọ́ọ̀tù tí wọ́n wọ glass

ẹ̀yìn eh, lásìkò bàkújá lọ àṣọ́mọ̀ àṣìkò ní ọ̀rọ̀ tán lásìkò bàkújá lọ káwọn mẹ́rin bá ní káwọn tó láì káwọn mọ́ fi sàlọ́lá àṣìkò ìjábọ̀n lọ́wọ́ náà aláàkọ́ gábílì fẹ́tì ìsìnkú kò wà ń kọ́ tí wà sí nàgbà ẹ̀kọ́ tó bá kọ́ kò ní kò ní àìsí ronú pa oníṣẹ́ǹsì wo la fẹ́ sí bí fìkà gbogbo wọn àti rè bí wọ́n tàbí wá láàrin jẹ́ mẹ́ta ẹ̀yìn náà lẹ́tí mọ́ lọ àwọn àgbéwò tí wọ́n á ń lọ rọmi sínú ọkọ̀ yìí ẹni bí kó mẹ́ àgbẹ̀mọ́tò ti mẹ́rẹ̀ ó di ìdíkú dé lọ́nà ẹgbà ronú sí àmá níwọ̀n gbà tí wọ́n bá ní irú mi rọ̀lá tí wọ́n sì gbà pàtàkì tẹ́mọ́ lọ́tẹ̀ ẹ̀mí kò sábúrú mi Allahu ta'ala alam ẹni ò léyìn kò bá mu ó jẹ náà ìdá fọ́dù kìfáyà ni fọ́dù kìfáyà bí àwọn màlìkíyàwó ni fọ́dù kìfáyà ni kí ní ẹ̀kọ́ ní gbogbo owó jẹ́ni kí kí bá ń lò ayé ní táwọn kan bá ti àwọn àti àbí àbá pẹ́ka sí twenty wọ́n ti ráwọn twenty fifteen àbá àwọn ten wọ́n ti kí wọn jẹ̀nà ayé náà ó ti di báwà yòókù kí tú láti báwà yòókù láti kì ó di wa kí gbogbo owó kí lọ́dà gbogbo àti lọ́dà yẹn àmọ́ náà kọ́ bá ti kì í sábò kì fáyà ni ó ti gbé fún wa ó di wa ààrẹ tẹ̀ láti ọ̀rẹ́ tẹ̀ ọ̀rẹ́ mọ́ni ládà yẹn kò kò jẹ́ mọ́ ẹ̀jẹ̀ nípa eh, ṣé irú rẹ̀ láti tẹ̀lé ní ọdẹ àwọn tó ń rán sí ìwà àwọn ọmọ ọ̀pọ̀ ṣùgbọ́n ní orí omi ń bẹ lámù omi lẹ́nu àlẹ́ ọmọ wa sì ń ṣe ilé àwọn. ara nígbà fún àmọ́ tí wọ́n á kó lè kó kalaba láti nìkan bẹ̀ sọ́mọ̀rọ̀ lè láti lè kalaba yìí tí ìbáṣepọ̀ gbóná láti máa gbé káàkiri nínú kí ẹ̀rọ káàkiri ẹ̀ máa mi sí ẹgbẹ́ mi tún kàn báyìí tí wọ́n gbìn jù o lè so táyé tó bá ní excuse ìdásílẹ̀ i always ẹ̀rì pẹ̀lú òkúta tó ti kẹ́ mọ̀ ó di inú ankásífẹ̀ ó di láti ní gbogbo náà ní flat rẹ̀ ó di ìwà àkóso ní. ọba ìyàwó ìlú yọrọ wọ́n ní ìyàwó àfa bàbá àfa bàbá ìyàwó ènìyàn bá yọ ọmọ ènìyàn àfa àgbàdo. ọmọ ìyá wa ní ọmọ kíkọ. ọmọ ọmọ yẹn. náà ọmọ àfa. ọlọ́run kó la ọlọ́run kó fa mi wá. ọmọ kíkọ yẹn ara ìyàwó àfa ọlọ́run kẹ̀kẹ́ ọmọ yorùbá yìí ìdílé tó fún mi àkọ́kọ́ mo bá wà lẹ́ bí ọmọ kò lọ sí ọ̀rọ̀ ìdílé tó ní àkókò lórí ẹ̀ tó wọ́n á ní sáré wọn bá wọn wá ní tó lẹ́jà náà mo ti bá ọ̀ ní ìlú wọn láwọn bí ìyàwó wọn. Òun tó bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Wọ́n ká pẹ̀lú àwọn kíkẹ́ náà wọn àti ẹni àwọn ìyá àwọn ìgbà ìgbà ìgbà bẹ́ẹ̀ bí ẹni ẹ̀jẹ̀ kò sí sí àwọn àfáàjẹ́ báwọn náà wọ́n ń gbowó lẹ́gbẹ́ bóun tó ń dún kò sí sí àjẹ́ bóun lè bí wọ́n kàn ṣàdúrà òbí ilé ìwé ẹ̀jẹ̀ ń gbowó lẹ́yìn gbowó náà. fòsókù ni fòsókù àwọn mùjẹ̀mú ni wọn láti fòsókù ni wọn fàṣíkò ni fàṣíkò fàṣíkò ni wọn wọ́n fagbá ọlọ́run yá àwọn ọ̀rọ̀ rí ọkọ̀ wọn bẹ̀rẹ̀ nítorí owó tó bà tí máa ti ní náà ilé wọn fẹ́ gbà nítorí ìgbàdí tó wọn ó di ọlọ́ọ̀bà kú sàánù wà ní wọ́n bà lẹ́jẹ̀ o wọ́n bà lẹ́jẹ̀ o tábìlẹ̀ tí ìfẹ́ wà ní títí rẹ̀. lọ́lé rí nígbà tí wọ́n máa fi di ọ̀rùn tó sábà náà ló fún nítorí ẹwà ìṣàkóso bẹ́ẹ̀ ló lè yọ ìṣòkòrò wà ó jù ilé ìwà àti ilé ẹ̀sìn ilé nǹkan tó ti wọ́ ó ti sáwọ́ ìsìnkà sí ilé ìlọ́ba àti ọ̀pọ̀lọpọ̀ afá yorùbá afá yorùbá ọ̀pọ̀lọpọ̀ afá yorùbá wọn ò gbà pé kìrìsìtẹ́nì ti sì fà wọ́n gbà pé pdp àti apc nígbà ìṣòwò àti wọlé nínú ẹ̀dá ni àti àbúdàbò lérì gbígbèdìgbèdè ẹ̀ ní ẹ̀mọ́ ẹ̀sìn gbogbo ẹ̀ papọ̀ wọ́n bá ní àlùkìyàmọ́ bá ní ìsìlámù ní ọ̀nà oníkó òjò pẹ̀lú ìdílé yìí àwọn ìdìbò ọmọdé ní kìsẹ́ńtì ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ju islam lẹ́nu wọ́n ká afá ńlá ń tó náà kúrò ní àwọn afáwẹ́wẹ́wẹ́ ó di búrà kan náà àwọn búrà tí ó lè bí ẹ̀bá yìí ó ní àwọn ẹlẹ́sìn kristi wọ́n pé dìde lẹ́kọ̀ọ́ gbẹgbẹ́ra nù kò ṣe ń ṣe sìmẹ̀sìmẹ̀ bí ẹni tí ń sàárẹ̀ ń ṣe wọ́n ní àfà gbogbo wákà islam ti wákà kí ní lóògùn ẹgbẹ́ ọkọ̀ bí ìnáwó báyìí ah ẹ̀ṣọ́ àmì ò ah ọdún mi pé alágbọ́jà alágbọ́jà sí ìgbà mo sọ fún ọjọ́ yìí pé kò ẹ ká máa kọ́ta àwọn christian orin lásán ni mo fẹ́ sí ìsìlámì ò yarí fún mi yóò àwọn tó fáwọn tó kàdá wọn ní kìtìyàn kankan náà gbogbo wa òun tún gbé pẹ́ẹ́lí tún ìmọ̀bọ́n mi yé ó ní ẹ̀sìn wà mí rù wọ́n bọ̀ kọ̀rẹ́tì ó àwọn ọwọ́ olùdókòwò ẹgbẹ́ àti ìpínlẹ̀ òsì ìgbà mo sọ fún ọkọ̀ ìkọ́ ìmọ̀ ọkọ̀dé kristian ó ní kí mo fẹ́ kọ́ lọ́wọ́ orin kristian ní ìlú bínú sí mi sí ìrànlẹ́ ìjọkọ̀ yẹn ó ní bó ṣe lọ nìyẹn tó wọn ò kákùn kankan wọn ò kákùn kankan lẹ́yìn ẹni kò sí nǹkan tó fà á wípé àti ìfọwọ́ lọ ọlọ́pàá àtàtí wọn mú àyẹn ìgbẹ́kọ̀ọ́ la ilaha illallah muhammadu gbogbo àtàkì 20 àwọn ọmọ mi pásítọ̀ máa wí ọ̀rọ̀ ló máa wí ìgbọ̀nrẹ̀ kíró àbí kí wọ́n gbé wọ́n bá wí ọ̀rọ̀ kan tó wù tẹ̀lé ọ̀rọ̀ ọmọ sẹ́lẹ̀ alá muhammadin nígbà wà ní kíláàsì gbogbo àtàwọn àtàkùsẹ́lẹ̀ tí wọ́n bọ̀rọ̀ wọ́n sí islam ó yẹ kí alẹ́ mọ̀rọ̀ fẹ́mọ̀ wúlọ́ hàtà òkú tó ń fi hùn àtàkùsẹ́lẹ̀ tèmi ó ní gómìnà darb àwọn western western western world ń pèlè garb wọn pè muslim garibon ní ká máa garbu tó wọlé dúkẹta dáàmà sílẹ̀ nílẹ̀ yorùbá kò bá kú sọpéyàwó ló kọ́kọ́ pàlọ́ bá kú yóò lò fún ọmọdé tẹ́lẹ̀ ṣáyé pé àwọn gbàtà wà garb dé ní àwọn western dé mark jíjúmẹ́jọ nǹkan kàlọ́sẹ̀ ó di lẹ́yìn náà ó ti wà nù sí ti àwọn olóòsà alẹ́ yorùbá ẹ̀tẹ́lẹ̀ wọn ti kóje nǹkan mọ́ so ó wà papọ̀ bẹ́ẹ̀ ni sẹ́lẹ̀ mọ̀rọ̀hìn mọ̀ báyìí ó sì ń lẹ̀ yorùbá gan ó ní kò sí nǹkan fàáhàn sí kúbà yorùbá islam yorùbá ní pé ṣe ó sì kàkánà nínú ó sì kàkánà nínú ẹbí kẹnà ẹrì lóṣà ẹrì muslim so ìfìláàtì wọn yẹn ti kọ́ wọn yẹn wọn ẹlẹ́yà bọ́ọ̀lù mi sí ẹlẹ́yà bọ́ọ̀lù mi sí ẹlẹ́yà bákan bẹ́ẹ̀ lè wà bàbá tó bàbá lè wà ní gbàmùdà oní tí a máa ń yára ti sàrò mi máa ń fọ̀rọ̀ bá lè á ìgbàlẹ̀ wọlé lọ ìgbàlẹ̀ lọ́sí máa máa fi jù wọ́n ti wọ́n lọ́wọ́ báyìí tó lè gbé dábìlì ní ìjáde ní ẹgbẹ́ tó lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ àtọ̀ ti pè mo máa sí wọn ọ ọ máa sí wọn kó ti ẹ lábì ní mọ̀tò àbára ní ọ̀bá tí máa fọ́ pákó fún mi yìí òun náà ti bá délé rẹ̀ lẹ́ẹ̀mẹ̀ wá lábì lẹ́yìn máa ó lè ká àǹsàn lóòrè ẹni tá a bá rí àmà sáwọn ìtọ́ wà lé o àwọn òṣèré mi ní ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ ìjòwì nù sàlámà lè gbọ́ lóòrè ẹ́ tí lọ bá wá náà níbi lè gbọ́n kọ́lọ̀ ọba ìdí ìpàrọ̀ ẹ̀bẹ̀ ìgbà láyé kan náà tí mo gbà wẹ rájá ṣàbán ọ̀tọ́ bí ní kan náà rí dáadáa Ó di ìlú àwọn ọ̀dọ̀.